ẹ káàbọ̀ padà. àwọn ènìyàn ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ oúnjẹ tí MC Olúọmọ pín láì fi àlàfo àrùn kòrónà sílẹ̀ nítorí wípé àwọn èèyàn ń ṣe wọ̀dùwọ̀dù mọ́ra wọn níbi tí wọ́n ti ń pín oúnjẹ ọ̀hún ṣògo rẹ́ni kejì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lọ́wọ́ ẹ̀já lọ́gbọ̀n ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ètò ìlera jẹ lógún ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ oúnjẹ ọ̀fẹ́ tí àwọn alẹ́nulọ́rọ̀ kan pín pàápàá èyí tí MC Olúọmọ tí ó jẹ́ alága fún ẹgbẹ́ awakọ̀ àti Cocoon Foundation pín wípé lóòótọ́ ní èrò ọkàn wọn dára ṣùgbọ́n ìgbésẹ̀ àti pín àwọn oúnjẹ wọ̀nyí kù díẹ̀ káàtó wọ́n sọ wípé àrùn kòrónà jẹ́ àrùn tó ń ràn láti ara ẹnìkan sí ẹnìkejì ṣùgbọ́n nípa atẹ́gùn ìfarakàn àti àwọn ọ̀nà mìíràn ní èyí tó sì ṣe okùnfà dídúró sílé kí ìtànkálẹ̀ ọ̀rùn ọ̀hún lè dínkù ṣùgbọ́n pínpín àwọn oúnjẹ ọ̀fẹ́ yìí mú kí ìfarayéra tí kò tí ó sì lè fa ìtànkálẹ̀ àrùn búburú COVID-19 náà bí a kò bá gbàgbé wípé lára ìgbésẹ̀ a ti bu òróró ìtura síbi tí bàtà ti ń ta àwọn ènìyàn lẹ́sẹ̀ ní ìdí ọ̀rọ̀ oúnjẹ bí wọn kò ti ní ní orí ọ̀fẹ́ láti jáde ni ó mú àwọn alága fún ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ nípínlẹ̀ Èkó Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ pín oúnjẹ níná lọ yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ó gbìyànjú láti fi ohun èlò ìpakòkòrò àìfojúrí sanitizer pa àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú ohun ìbọ̀wọ́ tó ń ti ìbòmú síbẹ̀ ìfararora pọ̀ púpọ̀ bẹ́ẹ̀ sì ni ọmọ ṣorí lọ́dọ̀ àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba kan èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Kòkun Foundation bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti tú síta láti wá gba ata gba rẹ́sì àti owó ní báyìí àwọn lámẹ̀tọ́ àwùjọ ti ń gba àwọn toríṣẹ́gi ọlà fún yìí láwùjọ ní ìmọ̀ràn láti wá ọ̀nà ọ̀tun tí wọn yóò máa gbé ìṣerere wọn gbà tí kò tún ní fa ìtànkálẹ̀ àrùn coronavirus èyí tí gbogbo orílẹ̀-èdè ń kojú lọ́wọ́ ṣògo rẹ̀ ní kejì balógun ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà mohammed adamu ti ṣe ìkìlọ̀ pé ó ṣeé ṣe kí àwọn jìbìtì orí ìtàkùn ayélujára tó ń jẹ́ cyber fraud ó pọ̀ lásìkò tí a wà yìí nítorí òfin kónílé-ó-gbélé èyí tó ń bẹ níta láti dènà ìtànká àrùn covid-19 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìwádìí tó wá láti ọ̀dọ̀ àjọ àwọn ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn lágbàáyé ìyẹn International Crime Police Organization tí olú iléeṣẹ́ wọn wà ní Lyon ní orílẹ̀-èdè France fi hàn wípé jìbìtì orí ìtàkùn ayélujára ìyẹn cyber fraud àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní ìrètí wà pé yóò peléke sí i lásìkò yìí Àdàmú tó sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ alukoro àwọn ọlọ́pàá DCP Frank Mba jáde fi hàn pé àwọn oníjìbìtì orí ìtàkùn ayélujára ti bẹ̀rẹ̀ sí ní dá àwọn ìtàkùn irọ́ àwọn ìtàkùn jẹ́ńbọ́ dọ́rẹ̀ẹ́ irọ́ àti àwọn ìtàkùn ìfi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ìyẹn email ayédèrú sílẹ̀ èyí tí wọ́n fi ń parọ́ pé àwọn ń kó àwọn ohun èlò ìtọ́jú àrùn kòrónà káàkiri nígbà mìíràn àwọn oníṣẹ́ ibi ọ̀hún lórúkọ àwọn iléeṣẹ́ ńláńlá tó ń pèsè àwọn ohun èlò covid-19 wọ́n sì ń sọ fún àwọn tó bá kó sínú páńpẹ́ wọn láti san owó sí inú àsùnwọ̀n wọn láti gbógun ti eléyìí balógun ikọ̀ ọlọ́pàá náà ti ké sí ọlọ́pàá tó wà ní Interpol National Central Bureau Abuja láti wà lójú lalákàn fi ń ṣọ́rí ó tún ní ọlọ́pàá NCB tó ń ṣàmójútó jìbìtì orí ìtàkùn ayélujára náà ni yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń mójútó jìbìtì orí ayélujára káàkiri àgbáyé láti ṣe òfin tó tó àti ìmójútó tó ń tẹ ìtọpinpin tó bá yẹ Àdàmú wá gba àwọn ènìyàn lámọ̀ràn láti máa kíyèsára lórí àwọn àtẹ̀jíṣẹ́ tí wọn yóò máa ṣí ó tún gba àwọn ará ìlú lámọ̀ràn sí i láti dáàbò bo àwọn ìtàkùn jẹ́ńbọ́ọ̀dọ́rẹ̀ẹ́ wọn lákòótán Mohammed Adamu tún ta àwọn ará ìlú lólobó láti máa lọ fi àwọn ìpè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá mú ìfura lọ́wọ́ tó àwọn ọlọ́pàá létí. àwọn ènìyàn kan fárígá nígbà tí wọn kò rí oúnjẹ ọ̀fẹ́ gbà nílùú Èkó Ṣogorẹ́nikejì jábọ̀ lórí eléyìí ẹ jágbọ́. Àwọn ènìyàn agbègbè àgbàdo òkè odò pàápàá àwọn ènìyàn agbègbè mẹ́ran fárígá lásìkò tí wọ́n dé ibi ìfọkànsí fún pínpín oúnjẹ tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣèlérí ṣùgbọ́n tí ìtàn ibẹ̀ yàtọ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìgbà tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí ilé ìwé African Church Primary School eléyìí tó wà ní ilé ìwé mẹ́ran tí wọ́n ní àkọsílẹ̀ rẹ̀ wà wípé yóò wà nínú àwọn ibùdó ìpín oúnjẹ ọ̀fẹ́ fún àwọn ènìyàn ní èyí tó sì mú kí ọ̀pọ̀ àwọn ènìyàn mú ìbòmú àti ìbọ̀wọ́ gẹ́gẹ́ bí ohun àmúyẹ láti lè rí oúnjẹ ọ̀hún gbà lásìkò àbẹ̀wò yìí ni ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba sọ wípé ohun tí àwọn wá ṣe níbẹ̀ kì ṣe oúnjẹ pínpín ṣùgbọ́n fún oúnjẹ títà lásìkò tí ó ń gba àwọn ènìyàn nímọ̀ràn tó sì ń bá wọn sọ̀rọ̀ ẹ gbọ́ ohun tí ó sọ. kọ́tàwá ṣe mí láàárọ̀ yìí pé àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ tó ń ta nǹkan ọ̀sìn àwọn ló fẹ́ ọjà wá bí wọ́n á máa tà fún wa lẹ́dínwó kì í ṣe pé oúnjẹ la wá pín bí àwa pín oúnjẹ ń bí o àwọn nǹkan oko ló máa kó wá wọ́n máa rà ó máa yàtọ̀ sí ìta ńlá owó yẹn owó kékeré la máa rà á dẹ̀ ní àǹfààní láti jẹ ohun ọ̀gbìn tó fresh àbí oúnjẹ àbí oúnjẹ. lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ àwọn ènìyàn náà sọ wípé kì í ṣe òdodo láti fi àtẹ̀jíṣẹ́ irú èyí tí wọ́n rí lórí ìtàkùn WhatsApp eléyìí tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n wà tó sì ṣe àlàyé bí ọ̀rọ̀ oúnjẹ ọ̀hún ti jẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. a rí lórí Facebook àti lórí platform wípé ká máa bọ̀ ní ilé ìwé mẹ́ran káwá gbóúnjẹ ó wáyé ọ̀rẹ́ nígbà tá ní ìbàdàn sọ pé ká ra oúnjẹ nǹkan kan lèmi fẹ́ sọ wa ó rí gbogbo àtàrí ìgbà láti dàjú ó máa bí àwọn ènìyàn wọ̀nyí sọ wípé ọ̀pọ̀ àkókò ni àwọn ti lò ẹ gbọ́ síwájú sí i. kọ́bí six àti kọ́bí six ẹ tó ti wà ní ní six ti wà ń bí ẹ tó ti wà ní báyìí níbi kọ́bí five ti wà ń bí báyìí àwọn akọ ti rórúkọ kan àwọn kò tí ì rórúkọ kan tá a bá fẹ́ rajà amọ̀lé epo tó amọ̀lé tó ti ń tajà lọ́fẹ̀ẹ́ nídìíwó kò ṣe pé kọ́kọ́ wá wá sí ìgbà kan wa kọ́ fún wa wa lówó wọ́n ju gbogbo rẹ̀ lọ wọ́n fi ohùn darí wọn lọ sí ìjọba ìbílẹ̀ wọn láti lọ gba oúnjẹ ọ̀fẹ́ níbẹ̀ ṣùgbọ́n títà òun ni oúnjẹ tí ó wà níbi agbègbè náà di àsìkò tí à ń kó ìròyìn èyí jọ ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì dúró tí wọ́n sì ní ìrètí wípé oúnjẹ ọ̀fẹ́ ni oúnjẹ tí yóò wà nínú iléèwé African Church Primary School Mẹ́ran ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà bí ojúmọ́ ti mọ́ ni òfin kónílégbélé kólókó kọ́lọ́nà Masìyẹnu ń peléke sí i tó sì ń fẹsẹ̀ múlẹ̀ dọ̀ìndọ̀ìn pàápàá ní àwọn ilé ìjọsìn káàkiri ẹ já lọ gbọ́ bí aṣojúkọ̀ròyìn wa ṣe jábọ̀ lórí eléyìí. àwọn yorùbá bọ̀ wọ́n ní bí ọ̀rọ̀ bá pẹ́ nílẹ̀ ó máa ń gbọ́n ni ó ní ọ̀rọ̀ coronavirus tí àwọn ènìyàn sì ń gbọ́ràn sí òfin kónílógbélé tí ìjọba ṣe lórí rẹ̀ bí wọ́n ti ń pa òfin ọ̀hún mọ́ bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ nígbà tí òfin kónílégbélé ọ̀hún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn ilé ìjọsìn ni wọ́n ń fi ìgbàgbọ́ gbé e àmọ́ lásìkò tí wọ́n wá rí i pé ìgbà gbogbo ni iye àwọn tó ń ní àrùn kòrónà ń pọ̀ sí ni ìyàtọ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó sì ń fara hàn gidi lásìkò ìrìnkèrindò tẹlifíṣàn Orísun nínú àwọn ilé ìjọsìn mẹ́wàá mẹ́sàn-án nínú rẹ̀ ló wà ní títì pa gbọ̀ngbọ̀n ọ̀kan nínú àwọn ilé ìjọsìn ọ̀hún tó wà ní ṣíṣí kò ju ènìyàn mẹ́fà lọ tí ó wà nínú ìsìn náà tí wọ́n ń wo orí ẹ̀rọ móhùnmáwòrán láti máa wo àlùfáà Adébóyè nínú ìjọ ìràpadà the Redeemed Christian Church of God tí a ṣe àbẹ̀wò sí ní àlùfáà orí ìjọ náà tí kò fojú hàn dé sọ wípé ní ojúnà àti tẹ̀lé àṣẹ ní ìsìn ọ̀hún ṣe rí bẹ́ẹ̀ kò ṣàìsọ wípé ìwọ̀nba àwọn tí ó wà nínú ìjọ gan jẹ́ àwọn ẹbí àlùfáà lórí ìjọ náà wípé àwọn ọmọ ìjọ pàápàá ni àwọn ti dá padà sílé láti lọ ti ilé ṣèsìn kò tán síbẹ̀ ìjọ Sacred Heart of Messiah Church CNS eléyìí tó ń bẹ ní agbègbè command tí wọ́n tilẹ̀ dá ìsìn wọn sí mẹ́ta lọ́sẹ̀ tó kọjá kò ṣe ìsìn lásìkò tí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò bí a kò bá gbàgbé pé ọjọ́ àìkú ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ni ọjọ́ ìsinmi kejì nínú àwọn òfin kónílégbélé tí ìjọba ṣe ṣùgbọ́n ìyàtọ̀ gidi ti ń fara hàn báyìí bí àwọn ènìyàn ṣe ń gbọ́ràn sí òfin àti àṣẹ náà pẹ̀lú ìrètí wípé kó tó di ìsinmi ẹlẹ́ẹ̀kẹta ó ṣeé ṣe kí ohun gbogbo ti ṣẹnu re lórí ọ̀rọ̀ àrùn coronavirus tó ń solóògùn dèké ẹni tí ó jẹ́ àlùfáà ìjọ Christ Apostolic Church àlùfáà adéyẹmí oyèkàn tí ó tún jẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó sọ wípé ohun tó dára ni lásìkò yìí kí gbogbo ènìyàn pátápátá kí wọ́n pa òfin àwọn elétò ìlera mọ́ nítorí pé fún àǹfààní gbogbo ènìyàn ni pé àrùn coronavirus kì í ṣe àrùn tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nítorí náà ní gbogbo ènìyàn ṣe gbọ́dọ̀ gbógun tì í nípa gbígbọ́ràn sí òfin àwọn elétò ìlera òfin ìjọba àti títẹ̀lé àwọn ìlànà ìmọ́tótó ṣògo rẹ̀ ni ìkànnì kejì fún tẹlifíṣàn Orísun. ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ wípé kí olóko má loko kọ́lọ́nà má sì yẹ̀nà kó nílé gbélé káàkiri ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti ìlú Àbújá èyí tí yóò bẹ̀rẹ̀ láti agogo mọ́kànlá àṣálẹ́ òní láti dènà ìtànká àrùn kòrónà ìyẹn COVID-19 ààrẹ tún pàṣẹ pé kí wọ́n san owó oṣù méjì fún àwọn kòlàkòlù tó wà ní ìlú pẹ̀lú ìpèsè oúnjẹ oṣù méjì gbáko fún àwọn ogunléndé tó wà ní ìpàgọ́ káàkiri. bákan náà ààrẹ tún pàṣẹ pé kí ìdádúró oṣù mẹ́ta ṣì wà lórí àwọn owó tí àwọn ilé ìfowópamọ́ yá àwọn oníṣòwò àti àwọn àgbẹ̀. yàtọ̀ sí eléyìí òfin kólókó mọ́lòkò yìí kókó àwọn òṣìṣẹ́ tó ń ṣe ohun jíjẹ àti àwọn iléeṣẹ́ tó ń pín àwọn iléeṣẹ́ tó ń pín epo bẹntiró àti àwọn tó ń tà á àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná tó ń ta àwọn iléeṣẹ́ aláàbò aládàáni ìyẹn private security companies bí ó tilẹ̀ jẹ́ wípé òfin yìí kò kan àwọn wọ̀nyí síbẹ̀ àwọn elétò ààbò yóò máa wà ní ojú iṣẹ́ láti máa yẹ àwọn ènìyàn náà wò fínífíní bí wọ́n bá ti ń pàdé wọn lójú ọ̀nà bákan náà àwọn òṣìṣẹ́ ilé ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn ilé-iṣẹ́ ìwé ìròyìn káàkiri tí kò lè ṣiṣẹ́ láti ilé ni àǹfààní yóò wà fún láti máa lọ sí ẹnu iṣẹ́ wọn. àwọn èbúté ọkọ̀ ojú omi ni yóò wà lẹ́nu iṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà ìjọba. àwọn ọkọ̀ tó ń kó ẹrù láti àwọn èbúté ọkọ̀ ojú omi ọ̀hún ní àyẹ̀wò fínífíní yóò máa wà fún kí wọ́n tún lè kọjá. yàtọ̀ sí eléyìí gbogbo àwọn ọkọ̀ tó ń kó oúnjẹ láti ibìkan sí ibòmíràn ní àyẹ̀wò fínífíní yóò máa wà fún kí wọ́n tún lè kọjá ààrẹ buhari tún pàṣẹ fún mínísítà ètò ìlera láti dá gbogbo àwọn òṣìṣẹ́ ètò ìlera àwọn pápákọ̀ òfurufú tí wọ́n ti fi òfin dè padà sí ojúnà tó dúró gẹ́gẹ́ bí ẹnubodè sí gbogbo àwọn ibi tí ìjọba ti fi òfin dè báyìí ààrẹ muhammadu buhari tún fi òfin de ìrìn ojú òfurufú tóun ti àwọn aládàáni ìyẹn private jets ààrẹ kò ṣàìṣèlérí láti kó àwọn ohun tí yóò mú lílọ bíbọ̀ àwọn òṣìṣẹ́ tó kànpá fún láti lọ sí ibi iṣẹ́ rọrùn dé gbogbo agbègbè tí òfin náà bá dé ó tún ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn iléèwé wà ní àtìpa síbẹ̀ ààrẹ ti pàṣẹ fún mínísítà tó ń rí sí ìrọ̀rùn àwọn ará ìlú láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn gómìnà lórí ṣíṣe ètò tí yóò jẹ́ kí wọ́n sì máa pèsè oúnjẹ ẹ̀ẹ̀kan lójúmọ́ ọ̀hún fún àwọn ọmọ náà láì gbàgbé òfin má fara kan ẹlòmíràn tó ń jẹ́ social distancing ààrẹ muhammadu buhari tún pàṣẹ pé kí ìdádúró wà lórí gbígba owó tí ìjọba àpapọ̀ ṣe àtìlẹ́yìn rẹ̀ yá àwọn olókoòwò gba ilé ìfowópamọ́ àwọn iléeṣẹ́ bank of industry ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn bank of agriculture àti ilé ìfowópamọ́ tó ń rí sí ìfi ọjà ránṣẹ́ sókè òkun àti ìkó ọjà wọlé ìyẹn Nigeria Export Import Bank fún odidi oṣù mẹ́ta. bákan náà ààrẹ tún pàṣẹ pé kí gbogbo pápá ìṣeré ìdárayá ibi ìpàgọ́ àwọn arìnrìn-àjò hajj àti àwọn ibòmíràn di ibi ìyàsọ́tọ̀ fún àwọn tó ní àrùn kòrónà ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn oníléeṣẹ́ aládàáni tó ń fi àwọn ibi ìyàsọ́tọ̀ ran ìjọba lọ́wọ́ lákòótán ààrẹ muhammadu buhari dúpẹ́ gidi lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera tí wọ́n ń forí lakú láti ṣe ìtọ́jú àwọn tó ní àrùn kòrónà ó sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti mú òpin bá àrùn ọ̀hún ó wá káàdì ọ̀rọ̀ nílẹ̀ pẹ̀lú àrọwà sí àwọn tó ríṣẹ́ giọlà fún láwùjọ láti pèsè fún àwọn aláìní tó bá wà ní agbègbè wọn lásìkò òfin kónílégbélé. tó bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kí o fi àbọ̀ fún elébùté adúpẹ́ adúpẹ́pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá farabalẹ̀ gbọ́ ti àṣálẹ́ òní tọ́lá ò ní bá wa nínú sàárè títí di ọ̀la tá a mú àkọ́tún ìròyìn wá fún yín ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a tẹ̀lé òfin kónílé gbélé tó wà níta báyìí fún ààbò ẹ̀mí wa náà ni àyẹ̀wá kò ní yẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdé Rájí ló sọ pé ó dìgbà